Mùfùlìhún ló lè kọ́ àwọn ọmọ wa. Mùfùlìhún ló lè kọ́ àwọn ọmọ wa. ọmọ tó bá wọ ní ẹ̀kọ́ mùsùlùmí oríire náà máa mú bọ ẹgbà bẹ́ẹ̀. ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá. mo sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé. mùsùlùmí gúpa schools ni ẹja máa lo ẹ bojú wẹ̀yìn. fáwọn kẹ́kọ̀ọ́ láti ìpele pre sound qualitative Islamic and Western education competency in Arabic language learning for memorization experience and competent teachers sound Islamic training, well-equipped science laboratory, home economics laboratory, conducive learning atmosphere, good moral of women, computer application kit, bounty tọ́dọ̀ wọn rẹ̀. Muslim ìfẹ́lódún ìjó bí area Ìbàdàn. Bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́lárò Adébọ́lá street beside Àlàáfíà bread bakery Ìbàdàn. Telephone zero eight zero five two six one five three zero eight. Láti jèrè ayé àti àlùkìyámà, ẹ jẹ́ mú àwọn ọmọ wa lọ sí Muflihun. Wal waznu yawma idhin al-haqq faman thaqulat ma موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin ará ilé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun group schools ilé ẹ̀kọ́ ìtọ́wà nílùú Ìbàdàn àwọn náà ṣe onígbọ̀wọ́ ètò yìí o abẹ́lọ́n gbogbo àwọn tó kún sí ọlọ́run lọ́wọ́ nínú àwọn òbí àwọn alágbàtọ́ àwọn akẹ́kọ̀ọ́ jáde old students àtàwọn mùsùlùmí míì tàn sí ẹ̀ lọ́mọ nílé ẹ̀kọ́ wa rárá táwọn náà gbé owó wọn kalẹ̀ pé ètò yìí ò gbọ́dọ̀ kú kó máa tẹ̀síwájú abẹ́lọ́n ọlọ́run jẹ́ àjọ sórí láyé àtijọ́ ògbóǹdà àlùfíàmọ̀ kan gbà níjọsìn lọ́wọ́ wa o ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò lórí èmi pẹ̀lú àyọkà látinú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́bìnrin wa umu kulsum ismail yunus yóò kà fún wa bismillah. billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim amma yatasaalun 'anil naba'il 'azim alladhi hum fihi mukhtalifun kalla saya'lamun. ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا فخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباتا وجعلنا النهار معاشا ọlọ́run mẹ́ta ọmọ èèyàn gbàgbé mọ́ o ẹ jẹ́ kí a tún pe akẹ́kọ̀ọ́kùnrin mi láti ilé ẹ̀kọ́ wa Abdulsalam Oyèwọlé kó kàdísì fún wa bísí ńlá قال رسول الله صلى الله عليه وسلم لعن الله القمر وشاربها وبائعها رواه أبو داود Translation The Prophet of Allah, peace be upon him, said, Allah has caused the alcohol, the one who consumes it and his seller. Translated by Abu Dawood. Lesson from the Hadith. 1. Islam forbids drinking of alcohol. 2. A drunkard is an accursed person spirit for this telling of alcohol. ọlọ́run jẹ́ káwọn ọmọ rẹ̀ wúlò wọ́n jẹ́ kán gbàgbé ìmọ̀ láéláé o ẹ̀yin arúgbó ọlọ́run a fẹ́ parí ìdánilẹ́kọ̀ọ́ tá à ń bá a bọ̀ torí pọ́lọ̀ tá a fẹ́ sọ lọ́dún yìí pọ̀ òun náà la pè ní kúnú rọ̀bàní yìí the true servant of Allah jẹ́ ẹrú ọlọ́run tòótọ́ jẹ́mọ́ tó bá rí bẹ́ẹ̀ a ti sọ àwọn àròyìn tó yẹ kó wà lára ẹni tí ó jẹ́ ni ọlọ́run ibi tá a ti dúró ni pé dá ìmọ̀lẹ̀ ìbáadà ẹni tí ó jẹ́ ni ọlọ́run yóò máa sin lọ́run ní gbogbo ìgbà kọ̀ wá ní dájọ́sìn dùnjọ́ kan torí pọ́lọ́wọ́n bá ń sọ fún wa pé wá àbúdì rọ̀báká hátà àyà àfíà kàlìyẹ̀kì ó sin ọlọ́run tó ekú ni o kí ni ìtumọ̀ eléyìí fẹ́nìkan bá lóun ti sin lọ́run débì kan ibi tóun sin lọ́run dé yìí kò nídìí kóun ọjọ́ sin fọ́ lọ́run mọ́ ẹ lọ gbà pé ṣàìtọ́nù ó ń fi ọpọlọ onítàn ṣeré ẹni ọlọ́run tòótọ́ ọkàn rẹ̀ ó lé balẹ̀ àtijọ́ tó bá tó wọ àlìjánná níjọ́ tó bá tó gbàwé àlìjánná lọ́kàn rẹ̀ ó tó balẹ̀ bóò ní òṣè wá gbọlúdé tí ó lóun òsìn ọlọ́run ọba ọba àlejò ọlá mọ́ àáfàá ní ká lọ gbọ́ ilé yìí o àáfàá lẹ́ẹ̀rẹ́ ni ọlọ́run tòótọ́ aláàbùdù rọ̀bà ni yẹkúnù kẹfì rọ̀ táwọ́bà wàlìnàbà wàrùjú ìlàlọ́yì subhanahu wa tafama àáfà lẹ́ntì ọ̀jẹ̀ ni ọlọ́run yóò gbà pé kúlùbà ní ádámọ́ kọ̀tọ́ yóò gbà pé gbogbo ọmọ ànábì ádámọ́ aláṣìṣe ni wọ́n ẹlẹ́ṣẹ̀ ni wọ́n tọ́ba wá rí bẹ́ẹ̀ wà kọ́rù lè yìí àtàwàbù ẹni tó lóore jù náà lẹni tí máa ronú sí wàdà ẹni tí máa ń nígbà tó bá ṣe lọ́hùn torí náà ká sọ pé èèyàn jẹ́ ni ọlọ́run ẹ mọ̀ jẹ́ àtúnṣì gbọ́ o kò túmọ̀ sí pé má lè kà ní o kò túmọ̀ sí pé wà ìfọ́lídù èèyàn lè jẹ́ ni ọlọ́run kó ṣàṣìṣe èèyàn lè jẹ́ ni ọlọ́run kóhun náà olúwa bú o ìtumọ̀ pé èèyàn nu kì í ṣe màlẹ́kà àwọn ànábí ọlọ́run gan láwọn ibi tọ́lọ̀ ọba tó ti kọ̀rẹ́ẹ̀tì wọn nínú tọ́jọ́ mọ́ ìǹfààníyà tọ́jọ́ mọ́ ìjọmọ ènìyàn ẹ bá wá jẹ́ ni ọlọ́run kìí ṣẹni tí máa lagídí kìí ṣẹni tí máa yọlọ́kàn líle kìí ṣe onígbèraga kẹfí rọ̀ tọ́bà wà lè iná bà wà rojọ́ ilà lọ́ọ̀lì subhanahu wa ta'ala yóò máa pọ̀ ní túbá sọ́ba ti rí pé òṣèlú ọ̀bá yìí yóò tàbí túbá yóò ronú sí wàdà kìí ṣe pé yóò máa máa máa ṣe lọ́hùn ṣùgbọ́n torí pé gbogbo ọmọ ádámù ẹlẹ́ṣẹ̀ ni wá ni o yóò máa fẹ́rí padà lọ ọ̀dọ̀ ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run ni yóò máa padà sí tọ́ba ti rí pé òun ṣe lọ́hùn yóò máa wá torí jìnlọ ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run jáwa náà ò lè máa ṣe bẹ́ẹ̀ àáfàá ni ẹ̀rẹ́ tí ọ̀jẹ̀ ni ọlọ́run tòótọ́ àmì rọ́ńbìlì màrú yóò jẹni tí ó máa pàṣẹ dáadáa wà ná ìnáìlì mọ̀ǹkà yóò sì máa kọ aburú àtọ́ ò lè jẹni ọlọ́run kọjá sí pé ìwọ gẹ́gẹ́ lọ́ọ̀mọ wá promote aburú ìwọ lọ́ọ̀mọ ẹja sí pé dáadáa ọmọ ò ní jáwọn èèyàn orí dáadáa ṣe ò lè jẹni ọlọ́run báwọn tọ́ra àwọn ẹni ọlọ́run ìròyìn wọn ni káwọn gẹ́gẹ́ ọmọ ṣe dáadáa wọn ó jìnà sáburú wọ́n sì máa sọ kùdúdù lọ wọ́n máa sọ ẹnu àlà ọlọ́run wọn àní kọjá ibi ọlọ́run bá fi wọ́n sí tá a bá wá rẹ̀ ní ọlọ́run torí wípé aburú ń ṣẹlẹ̀ níbì kan ìròyìn àwọn ẹni ọlọ́run ni pé ibi táburú ti ń ṣẹlẹ̀ wọ́n mọ̀ bí wọ́n ó ṣe kọ aburú bóò ni wọ́n ó ṣe gbógun ti aburú nínú aburú tí ń lọ́nà òlu wa lónìí òun ni kárí àwọn àdúgbò kan kán ní káwọn èèyàn máa fi ògùn búra kán máa fi omi ìbọn búra ká máa fi ìlànà ní ìbúra òfin nàìjíríà gan tako àtúwá lè rí láwùjọ míì kátówá rẹ nìkan kó ní òun náà bẹ́ẹ̀ ṣe ń wò wòyí àáfàá lòun bẹ́ẹ̀ ṣe ń wò wòyí mùsùlùmí lòun ẹ̀yin ọlọ́run ti ọ̀ndàstáǹdì kọ́mọ́bà àkọlé wàdúgbò ní aburú lè tẹ̀ ṣe aburú tó ta òfin ìlú wa bí èèyàn bá wà ní ilé ẹjọ́ gan wọn ò ní o fi kùránì ìbúra àbí kó fi bíbélì ìbúra ó ti á di ká máa fi nǹkan ní ìbúra lẹ́yìn ọlọ́run tẹ́ ẹ bá wá rẹ́nìkan tóun náà ti aburú tí ń lọ láwọn àdúgbò tí ń lọ nù òní tó sì ń pẹ̀rẹ̀ mùsùlùmí ẹ gbà pé kìí fẹni ọlọ́run tòótọ́ ọlọ́run nínú àwọn ẹni rẹ àáfàá lẹ́ni ọlọ́run tòótọ́ ara mà ní wípé zikiru àdá ìmọ̀ gbogbo ìgbà ni ọmọ ara ń mà pé yóò jìnà yóò sì máa kọ mo máa ń rọra àmì àtẹ̀yìn ọmọ ẹ̀yà mi ọlọ́run àbẹ̀ọ̀jọ́ alẹ́ gígùn ẹ̀mí láyè tóró ti wà ní àdìsí wípé kọ́ìrù náà máa ń tọ́ làímùrù wú wàhásùnà àmàlù ànábì sallallahu alaihi wa sallam ó lẹ́ni tó àwọn èèyàn òun rẹ̀ gùn lórí iṣẹ́ rẹ̀ máa bẹ̀ wá ogun lórí iṣẹ́ rẹ̀ ká ẹ bá jẹ́ ni ọlọ́run yóò máa rántí ikú tó o bá rántí ikú o ò ní ṣe jàǹbá tó o bá rántí ikú o ò ní jíwó olówó táwọn èèyàn bá tó o bá jẹ àwọn èèyàn dúkìá ẹ jẹ́ ká níwèé tá a máa kọ sí lágbájá báyìí mo jẹ́ ní hundred thousand làkàtúndé báyìí mo jẹ́ ní half million tó fi jẹ́ pé ń jọ́ tó o bá kú wọn ò lè bọ ọ̀sán gbèsè à ń bọ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ ọdún yìí alódìdí ìdánilẹ́kọ̀ọ́ lórí ìtọ́jú ọmọ àdúrú ọ̀rọ̀ gbèsè torí náà ẹni ọlọ́run yóò máa kà sọ́lẹ̀ tí n bá kú mọ̀jẹ̀ ní nǹkan báyìí ẹni báyìí jẹ ní nǹkan báyìí kò fi ní jẹ́ wàhálà torí wọ́n gbé ẹ̀mí mòmí nìkan pẹ̀lú gbèsè tó bá jẹ ẹni ọlọ́run tó tọ́ yóò máa rántí ikú o gbogbo ohun tí yóò so ipa rántí ikú yóò fi mú ọmọ ẹrú rẹ̀ tí òfin ní jẹ́ wàhálà fún níwájú ọlọ́run àáfàá ẹ̀rí ẹni ọlọ́run tòótọ́ láàyè bí rùdínà wúbi àròbí nínà dúníyà kò ní fa ẹ̀sìn rẹ̀ pẹ̀lú ayé ẹni ọlọ́run tòótọ́ bọ́yọ́ wà ní òsèlú kò ní torí òsèlú kọ́ wá sí ìsìláàmù kò ní torí kóhun náà wá lọ máa múlẹ̀ ní kò ní torí kóhun náà wá wà ní kọ́ máa fi nǹkan ní ìbúra lẹ́yìn ẹni kò ní wà ní ẹgbẹ́ ayé kò ní ta ẹ̀sìn rẹ̀ nítorí ayé ẹni kọ́ wá lọ ta ẹ̀sìn rẹ̀ ẹni ọlọ́run tòótọ́ ẹ̀sìn rẹ̀ nítumọ̀ sí kìí fọwọ́ yẹpẹrẹ mú ẹ̀sìn rẹ̀ àáfàá ní ẹjẹ́ afúnmọ̀ tẹ̀síwájú tọ́ra afẹ́ parí ẹ̀ lónìí ẹni ọlọ́run tòótọ́ yẹkúùnù dálà àkàlákì ìsìlámíyà alhamida yóò ní àwọn àwọn ọmọlúàbí àti ara tí ń jẹ́ ẹ̀sìn ní ìwà wà kódà ń tọ́lọ̀ ìròyìn ànábì ọlọ́run ọlọ́run ni wọ ànábì wa iná kàlá aláhùlùkì náà bí a pé ìwà abẹ́yìn ìwà ńlá ìwà tí ọ̀fẹ́ ń tá a lè fi wé ìwà ànábì ìwà rẹ̀ dáa jù ẹnjẹ́ ọ̀jẹ̀ ni ọlọ́run tòótọ́ ìwà rẹ̀ ọ̀dà ìwà àtẹríba ìwà àwọn èèyàn ìwà mímọ́ ìwà mímọ́ yahun ìwà mímọ́ ṣe dáadáa síbi abáwà yóò wà lára ìwẹ̀ ẹni ọlọ́run kò ní àwọn ìwà abú lè lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run o ọlọ́run bí ajẹ́ kan nínú àwọn ẹni rẹ o àáfàá ẹ̀rẹ́ ni ọlọ́run tòótọ́ mọ̀mọ́ sọ̀lẹ̀ hà àárín àwọn èèyàn máa bá ẹ̀ lè bá láàrin àwọn kidnappers ẹ̀ lè bá àwọn tí ń gé orí èèyàn ẹ̀ lè bá àwọn tí fọmọ owó ẹni ọlọ́yìn wà láàrin àwọn èèyàn bú tọ́rọ́ ti gbọ́ yé pé ọmọ ènìyàn wà lórí ìlànà ọ̀rẹ́ ayò rẹ̀ alhamdulillah ní ọdún rédíò sọ̀rọ̀ lọ́rẹ̀ ẹni ọlọ́run kò ní bú lọ́rẹ̀ ẹni ọlọ́run rẹ̀ òun ni ọmọ bá ń ní ọ̀rẹ́ ni ọlọ́run yẹ ti hà ti hà ara ń tá àfihàn pé èèyàn yóò máa gbógun tẹ̀mí ẹ̀ tó rẹ́mi wa máa fẹ́ lò fẹ́nu ẹ̀mí a máa fẹ́ yapa àti ọlọ́run ẹ̀ ń bá jẹ́ ni ọlọ́run yóò gbógun tẹ̀mí ẹ̀ yóò máa bẹ́ẹ̀ ni ẹ̀ jà pé ẹ̀mí mi kò lè sọ níbi olórí igun wájú ọlọ́run yóò máa ṣe mọ̀rọ́ ọkọ̀ bá tù náà yóò máa sọ ẹ̀mí ẹ̀ yóò sì máa ṣe mọ̀háṣà bá tù hà yóò máa ṣèṣirò ẹ̀mí ẹ̀ ìwé ẹ̀mí ìṣó òjèrè àbọ̀ òjèrè àǹfààní ẹ̀rẹ́ ni yẹ̀tẹ́nìbù ìbọn àtàlà ọ̀kọ̀ yóò dènà sí ìmọ̀ rásìkò láre ẹ̀ lórí kọjá pé òun lẹ́wọ̀ bá ń bi ilé eré kí ọmọ wéré wákàtí kan méjì mẹ́ta ẹni ọlọ́run lásìkò eré ẹ̀ lérẹ́ ni ọlọ́run kọjá pàrin àwọn tẹ́ fún wọn máa fi kára kan wọn máa fi dí ìgònàgò ẹ̀ lórí kèé fásitì ẹ̀ ṣòfò kèé fẹ́ tí ọ̀kẹ́ náà wéṣì àsìkò ẹ̀ gan lórí social media àdìbò tó ń wéré kan tán ní òtò máa bọ́ bíi mí ẹni ọlọ́run máa ń wà conscious àsìkò torógbà tó jọ ọ̀gbìn ẹsẹ̀ òun ò ní yẹ kò ní gbò bó ṣe wà ní àdìsí after use allah and arba tí wọn èbí wá lè rí mẹ́rin ara ẹ̀ náà lọ́jọ́ orí wa àsìkò wa bó o la ṣe lò ó a gbọ́dọ̀ gbọ́ eléyìí yé dáadáa àáfàá níṣẹ́ rẹ ni ọlọ́run tòótọ́ yóò máa jẹ́ ń tó ní sífàtù fẹ́díṣíyà yóò jẹ́ ń tó lè sacrifice ń tọ́ba ní fún bó o lẹ̀sìn rẹ̀ ó sì máa lo òkè àti ìlànà tọlọ́run ọba àlékè ọlá eléyìí tí ó ń ṣe àfààní ẹ̀rẹ́ ni ọlọ́run tó ń tọ́ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí o nínú nǹkan tẹ́ ẹ fi mọ̀ pé ẹni ọlọ́run tó tọ́ leléyìí yẹ̀kú nùmùtàmọ́ sìkàn bí ìfìtà àbíwá sùnà yóò wà jẹ́ tó dìrọ̀ mọ́kúra ní ọlọ́run àti súnà ànábì òun ni ó fi máa ṣe mánúà ìfẹ́ ní ayé rẹ̀ pẹ̀lú eléyìí ibẹ̀ láti dúró. lórí àwọn tó ní í ṣe pẹ̀lú palẹ̀ni ọlọ́run tòótọ́ ọjọ́ ẹ́písòdù mẹ́ta péré ọlọ́run ìwọ là ń bẹ̀ o jíjẹ́ ni ọlọ́run tòótọ́ ó nídìí ká máa tó gbọ́rọ̀ ọlọ́run gbogbo ìgbà ká máa wà láwùjọ àwọn ẹni gbogbo ìgbà ká máa fọ ẹ̀mí wa mọ́ gbogbo ìgbà ká máa ṣe lọ́run ní gbogbo ìgbà ká jìnà sẹ́sẹ́ àti ìwà ọlọ́run aṣọ àtijọ́ àlùkìyàmọ̀ ilé ẹ lè fẹ́ máa pè wá náà pàṣẹ yọ̀rọ̀ zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la táàtù máa pàdé ìlànà ilẹ̀ islam rashid hashim abu hanu asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.